ó ti ṣe alága ìdánilẹ́kọ̀ọ́ báyìí lọ́pọ̀lọpọ̀. Ìgbà àwọn tí ẹ orí sí oníwà àti oníwà àti tí ò sí nínú wọn. Nígbà àwọn bá ṣe wọ́n fẹ̀rẹ̀ ọkùnrin ní ìpínlẹ̀ ẹ̀dà ọ̀rọ̀ ìlẹ́gbẹ̀ẹ́ ìyẹni àti sọ̀rọ̀ rẹ̀ láti gbà wípé ilé bá ti fẹ́ lọ láti bí wọn kò sí ìwáyé láti lọ sọ̀rọ̀

ìwé ọmọ ọ̀pọ̀lọ́ pọ̀ àti ní olùdánilẹ́kọ̀ọ́ báyìí ọ̀rọ̀.

lẹ́nu òkúra ẹ̀kọ́ ọwọ́ ní ẹ̀kọ́ tí ní ẹ̀kọ́ ẹ̀kẹ́ yìí tó wà ní òkúra yìí gbogbo nípa tí ẹ ṣe ń rìn lánàá ti ṣe ìdílé. Táyà máa òkúra yìí ṣàlàyé ó láti ọ̀pọ̀lọpọ̀ pé táàbà rí omi. láti ṣàwọn ọ̀la láti ṣàyà ló fi kọ ló jẹ ká mọ̀ Ìrùn márùn-ún lọ lọ́dọ́ ẹni ànábì gbà wà látọ̀dọ̀ ọlọ́run bóò láàṣe kí ìkíní láàṣe kí kejì láàṣe kí kẹta kùránù ṣàlàyé ẹ̀ ànábì ló sọ fún wa ṣùgbọ́n aláàjì pé a ti kàgbákò lórí àwọn ọ̀dọ́ àti súnà nǹkan tán bá mú pọ́pọ̀lọpọ̀ wọn bá gbá mú báyìí wọ́n gbà pé Islam ni wọ́n nìyẹn ẹjẹ́ ò bá ti ṣe bẹ́ẹ̀ kìí mùsùlùmí lágbára ọlọ́run àní pẹ̀lú ó lè má jẹnu àwẹ̀ kò tí ẹni jẹnu àwẹ̀ a tún gbé yín wá ẹ ti sọ fún wa Islam súnà ìní Islam ṣùgbọ́n àgbákò kan kàn lórí kí ni súnà pàápàá lọ́dọ̀ àwọn ọ̀dọ́ ẹjẹ́ àjọ jókòó kí gbogbo àwọn ọ̀dọ́ péjú kájọ nà kí wọ́n sọ tẹnu wọn kẹ́yìn náà bá ní sọ kẹ́ ní ṣàlàyé ó ṣe pàtàkì torí Islam ti mẹ́hẹ̀ pẹ̀lú oríṣiríṣi tí àwọn ọ̀dọ́ ń pè ní Islam tí a ń pè ní súnà tó mi ò ní gbà àkókò yìí ẹ sábà ní gbà wípé a padà wà báyìí lẹ́yìn iléyá mo lè sọ pé gbàwó a gbọ́dọ̀ jọ jókòó báyìí kájọ wá nà yẹbẹyẹbẹyẹbẹ tó bá jẹ́ pé Islam lásọpá ń ṣe a sì bẹ̀ mú délé ẹni tí ó sọ ẹni tí ó gbọ́ ó yẹ kájọ mọ́ jókòó lẹ́ẹ̀kọ̀ọ̀kan kájọ máa ṣàlàyé ẹ̀ fúnra wa ẹ ṣé mo dúpẹ́ ah, alága wa kìí ṣe pé